Dialogue for fluency. Ọmọ sùkúrù ni mí. N kò ní gbà yín lásìkò. Àlàó là ń pè mí. Oníṣòwò ni mí. Tẹ́ ẹ bá ń wá nǹkan, ẹ sọ fún mi. Dialogue again for fluency. Ọmọ sùkúrù ni mí. N kò ní gbà yín lásìkò. Àlàó là ń pè mí. Oníṣòwò ni mí. Tẹ́ ẹ bá wá nǹkan, ẹ sọ fún mi. Exercise 1A, columns 1 and 2. La. Ṣé o Tà. Ṣé o Gbà. Ṣé